ẹ̀yìn àbíkẹ́ tó rí n tí ò yọ ni pé ẹ̀yìn rẹ ló dẹ̀ ìyàwó tí ó fún lójú nìsín ti ń bọ̀ kìí ṣe pé aburú kan ní ń gbé bọ̀ ó fi rọ̀ ọ́ lọ́rùn ni bìtínà rẹ dínkù àyíndé bàbá òyòrò jẹ̀nà ti bàbá gànbí hmm. ọkọ rẹ òun kéré ń gbà hàn hmm. ìyàwó mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni bàbá fẹ́ bẹ́ẹ̀ mo sọ fún ẹ èmi gan ọjọ́ mọ̀ pé mẹ́ta ni èmi gan ń lò lọ́wọ́ báyìí nítorí wọn èsì tí ì dúró ń àyìndé tó sì forí jọ bàbá nísì ẹyọ kan ni àjíǹbó náà ń pò pé yóò ṣe tí pé kínní ọ ní sùúrù ni sọ̀rọ̀ mi yé fọkàn rẹ balẹ̀ ìrọ̀rùn ló mú wá fún ọ kìí ṣe kó ṣàbúrú fún ọ. bàbá ẹ ṣebí ń gbà yé tiyín nù ẹ ṣe alákànbí bó ti wà kó sírú ìyá tí mi bá kàn fi jẹ Sákọ̀ mi wá wò mí sí ìsọ̀ tó wá ṣeré ilé ìfún mi. Ọ̀yẹ́ ògún bọ̀ dédé, má ṣe ké mo fọlọ́hún bẹ̀ ọ́ dákun nítorí ọlọ́hun ọba. Ẹ má kí. Àbí kẹ́ má ṣe ké mo bẹ̀ ọ́ ni. Ẹ má yọ̀ nítorí. Ṣé wo e mọ̀ pé bẹ́ẹ̀ bá pé méjì lọ́dẹ̀ẹ̀dẹ̀ ọkọ ẹjọ́ mọ́ ọkọ mọ̀lúwọ́ nínú ilé ọkọ rẹ ni. Òdodo lọ gbọ̀n ọmọ ògún bọ́jẹ́ ni ó máa fẹja yẹn já. ọmọ onídàámá jẹ́ kí mọ́ fi ìmọ̀ ṣe nìyẹn. ìwọ náà ń pè wù. ọmọ kúkúrú lọ́sàn-án gbọ̀rọ̀ gbọ̀rọ̀ lóru ẹ̀ pé ó ní ìkùránì ọmọ ẹlẹ́jà lódò ti bẹ nínú ilé. òyì rẹ ti wú. ọmọ alójà nílé ọmọ ẹlẹ́jà lóde. ilẹ̀. ìṣẹ́ṣẹ́bọ kó òjò mọ́gbẹ́ nínú ilé bàbá tó bí ọlọ́mọ ìkà láṣẹ bọ kójú mọ́ ọpọlọ rẹ ò ní jọba. àti sí àti kàrà ṣé mo ń wò mú jọ̀rú lábó dojú alẹ́. òdodo ni. ọmọ rẹ̀ jà ńlá kìyàn ṣe bí wọ́n ní ọmọ lómi nílé ọmọ lómi lóde ọmọ ẹgbẹ alárọ ọmọ onídà máa jẹ gíjẹ yìí. àbíkẹ́. èèyàn tí bá yí lóde tẹ̀ pé ní jòdìdì nínú ẹja. gbọ́gbọ́. èèyàn tí ò bá délé bàbá rẹ̀ níje gungun ẹja nínú ilé bàbá tó bí ọlọ́mọ. àní ọmọ ṣùkú. ọmọ olóbì kan wọ́wọ́ tiri wọ́. ìwọ́nu. ìlẹ́ ọmọ olóbì kan wọ́wọ́wọ́wọ́wọ́wọ́ wọ kiri wọ káyà yìí. èyí tó bá jẹ́ tẹni hmm. ní ìwọ sápò ẹni èyí tí hmm. ò bá jẹ́ tẹni kó bọ́ sí gbókẹ́ràn kó burúkú orí wú jẹ. ọ̀ka ìrètò kan fi. ọmọ ọlá hmm. ọmọ oyè ọmọ àtàkùn yóò ọmọ àtọ́jú ọmọ lọ́mọ tọ́jú òní ni ó là. àrẹ̀mọ́ bíi rí abí dígbòdò gbòdò lẹ̀kẹ̀. ṣáàbàyàbà. dákun òun bẹ̀ ní àbíkẹ́ mi má ṣe ké mo fọ́ lọ́hùn dẹ ọ́ nítorí ọlọ́hùn. ọ̀sẹ̀ yóò dáa fún ọ yóò dáa ẹ̀yìn àbíkẹ́ ìwọ̀dà ìwọ̀dà sọ́ọ́rí ẹkún títẹ̀ wá ń sùn hmm. ẹkún ayọ̀ ni yòòsì kankan bẹ́ẹ̀ máa gbọ́ sọ́ọ́rí ọmọ tí ó lóun fún lójú yìí nísì tó fẹ́ kí ń bọ̀ lálẹ́ yóò yóò hmm, máa gbọ́ mi yóò dì lálẹ́ tó bá ti dé yóò dẹ̀ ọ́ lọ́rùn ọkàn hmm. ó bẹ̀ mí pé tí ò nira ni tí ó ṣẹlẹ̀ yìí ìwọ náà súnmọ́ nǹkan rẹ ó fà á. ó máa ń òróró ẹbí sẹ́kù tẹ́ẹ̀dé. ẹ bá sọ̀rọ̀ ètò lórí ooru o. ẹyẹ ẹyẹ àṣẹjù sọrí ìwọ dà yẹn ẹyẹ àbíkẹ́ àbíkẹ́ sọrí ìwọ ló lórí gbogbo wọn. ntí yóò yí ọnu ìwọ ni. <laughs> Ah. òbí ìwà nídòyìn ọ̀jẹ̀ ń bẹ lẹ́yìn o ní bá a ti ṣe ìrànwá máa fọ́gọ́rùn-ún obìnrin.